Mama. Yeah. Look at our hotel. That is Mayowa's room. This is Mayowa's room. No, not me and you. This is Mayowa's room. And this is my room. Mama, this is my room. I don't want them to see you. This is Mayowa's room. Um, this is my room. Yes. This is our hotel. That's our our washing machine our toilet this is i think the toilet is inside inside the bathroom this is the now and let's go and check it this is the washing machine what is here Nothing. mama there's a toilet and everything i already checked is it there i already checked there's a don't let them see i already checked everywhere where the is it is that's the kitchen here it's got a tv in the kitchen and he got a TV as well. He got a TV and everything. That's our sitting. Uh, where is this place, Mama? Sitting room. We don't have to pack room. all these things. Living room. This is our living room. Um, this is our. Hey, come and see, baby. Come and see. I didn't know your name, you know. What is this place? Let me see. Office room. That's an office room. Um, how can we own this life? Oh my God, this is beautiful. It's an office room or eating room. Wow, this is beautiful. It's the place where you eat or... No, this is the office room. This is wow. the place where you eat. This place is beautiful. Guys, it's really nice. That is our room. Our hotel room is really nice and beautiful. Let me show you. We're now using... we need to find a way to open that one. What? That one. Mama, Come. This is bathroom. Visitor. Visitor toilet. <laughs> This is the wash machine. Let me show you. Go and bring the hand luggage here. Go and bring the hand luggage here. <laughs> Mama, get away from my toilet. Go and, go and do what I asked you to do. Bring the hand luggage here. This is my toilet. That, that is my bathroom. This is my toilet. And this is the bathroom. You can see outside. Can you see? Oh my God, this is beautiful. Let me show you my your washroom. No. <laughs> no. That's our chair. And that's our, our cupboard. Our cupboard is beautiful. Just open it. Okorelo. This is Mayowa's room. And that's our, our wardrobe. It's a two bedroom. And Mayowa ní nǹkan gan. Wow. This is beautiful. That's Mayowa bathroom. This is my oil blow dryer. This place is to blow dry my oil. And that's her glasses. This is where she's going to brush her teeth. That's the toilet. Mo ra Dettol. Even bá ń hotel. Anytime I'm going to hotel, I buy Dettol. Mo máa da Dettol sí gbogbo bíbà. Màá da Dettol sínú toilet My auntie, clean it because cooking she toilet wa you understand you use the Dettol to clean it mo ra Dettol wa mo gbé Dettol wa láti London this is my Mayowa her name is on the board I don't want you there is a water here is the water side oh yeah mama bring all the charger so that I can charge this phone you can see our our house is very big our house is very big our kitchen where we're going to put all our spoon our microwave we have microwave to eat our jollof rice and our sitting room our dining this is our dining to eat and this is our chair to sit down our sofa I don't want you to show. I don't want you. Yeah. <laughs> People may because I'm so popular. <laughs> um, you have to take all those things. Bring the food out. You want to eat? Or you want some drink? You sure? Oh my God, guys. This place is beautiful. It's so beautiful it's just like ah yẹn bọ́ bàtà mi. shut mm. oh, we can put our luggages at the back of that place instead of our room. Yeah, at the back of that place. So, guys, thank you, Mami Water. Thank you, Universe. Thank you, Mother Earth. Thank you, Son of God for Johnny Mason. Thank you so much. I praise you because you are the one and only that can give praise to. Thank you. This one's gonna go in the, the universe of heaven and health, the one that created me. I give you all the glory, I give you all the honor, I give you all the adoration. For you alone is worthy to be praised. Thank you, Mami Water. Before I came here, rain was falling. There was rain. Mami Water already wet the floor for me to march on a cool ground. When I was sleeping yesterday, I have a dream. I have a dream. This journey, this journey is even why the kind of money I've received times times four of it. This the money I've spent, I've received times four back. Uh, it can only be more than it it can only be the spirit of the land and um, it can only be the son of God the son because I worship the son is a duty when you are praying when you see the sun you pray that as this sun is shining like this tóun yẹn ṣe ń yọ kí ìràwọ̀ ẹ kó yọ gbogbo ẹni tó fọwọ́ bo ìràwọ̀ ẹ kí ohun tó hàn yẹn kó bo ọwọ́ wọn wọ́n mọ̀ pé tí òun bá tí òun bá fọwọ́ mú nǹkan tí òun bá débẹ̀ òun máa lá ọwọ́ wọn pa ni so their hand will be wither, so that your destiny can be used the way you want it so we thank God for our positivities and good things only happen for people that have positive mind in life especially this 2022 Only the good people will eat the fruits, the good things in this year 2022. Only the good people. And I want to use this opportunity, Mommy, Lizzie and Anjorin. I'm on my nail and I'm saying thank you. Ever me keep Mommy Lizzie and Anjorin. Knowing her, oh my God, I feel like crying. But I'll hold myself. I did not regret knowing you. Mommy and Anjorin. I did not regret knowing you, and I repeat, I stand with you for life because of the benefits of what even men cannot offer me. It can only be the universe and the mother earth that connects me and you together. I bless the day that they connect me and you together for good and I bless the relationship that I'm still inside it. Because only me know, Mama, I need to charge this phone. Okay, I need to charge this phone. There is plug. Where? I don't know. Where? There should be plug. No. Check. There must be plug. There will be plug in your room. Oh yeah, give me the, this thing. For me, ní kinní tó máa fi ń charge yẹn. Hey. Give it to me. Let me just put it. You know that one I normally take when we go out. It will be inside here or inside my own. Unless you didn't give it to me. Oh my God. My phone is about to off. Can you check the other phone? Other bag. Oh, then she ṣe bí Not the small bag, the big bag. I know. Where did you put it? In your room, because I have no clothes. My phone is going off. You know where the all the charger is? Yeah. So where are they? Mama, where are the charger? The black one. All the charger? Yes. Where are they? On the floor. Which floor? Yeah, that is where that thing will be. Yeah. You want to go? Who want to go? I will eat. I bring some jollof rice. Well, now. The food? Mm, don't worry. You need drink? You want drink? You sure? Mama, we have to warn our food. Shortly, I'll be leaving you, right? So you can. Yeah. Okay. <laughs> so what time are you coming? What time? Uh, what time? What time is their breakfast here? And it's six thirty to ten. To ten. Mama. So, so if you are here by eleven, we can go out. Mama. All right. Mama, should I put these two in the uh, microwave? Eh? Should I put these two in the microwave? Yeah. Okay. So let me. You deposit. Take the big ones. Yeah, don't worry. Uh, yeah, go. Yo, I need the SIM card for tomorrow to go out. Um, we have to buy on the way because you have to buy with your passport. Eh, eh, eh okay. Yes, yes. All right. Okay. When we go out, we can buy. Oh. We can go to this uh, office of Istanbul. There's more there. There is more there. Okay. More here. All right. Okay. okay. All right, I'll care. see you. Bye. Okay. Mama. Don't worry, Bye. okay? Bye. You have my number now, my WhatsApp. Yes, sure. Yeah. Sure. Mama, this shirt. Mama, this shirt. Only one rice. Put one rice. Open the rice. Come here, Mama. Open the rice. Take spoon. You do take the spoon I asked you to take? Yeah. Put the food on the floor. Oh, yeah. Oh, we have to take the meat. Oh, yeah. Put everything in the microwave. Cover it back. Yeah. And then when we finish, when we put, we can put the meat inside. Yeah. Take your shoe off. But tí your o máa dùn Ah, mommy. Mommy. mommy. Ah, mommy fẹ́ buy you me jẹ́. Mommy ní pé ẹgbẹ́ nǹkan tí mommy Lizzie Anjorin sọ. First class ló máa wọ̀. Kí ló ń wọ economy. ẹ̀kọ́nọ́mì olórí kúkú? Mo fẹ́ kó ya fọ́tò ń bẹ̀. Ya fọ́tò first class. First class ló máa wọ̀. Stop nàìjíríà ló fẹ́ gbé mi wá tẹ́lẹ̀ èmi ni mo sá mo sá ni nàìjíríà ló fẹ́ gbé mi wá mo sá wọ́n nínú ìṣó báwo la ṣe máa mọ̀ nǹkan tá a fẹ́ ṣe báyìí èwo ni dìfóòsì ń bẹ̀ báyìí ẹ́ ah kí ni ìgbọ́dọ̀ dìfóòsì ni o. That's not gonna be true. ah ah màá mọ̀ nǹkan tá à ń ṣe báyìí. no. Yóò jẹ́ ká ṣàgbèsí mẹ́ta. Mọ́mí, wọ́n fẹ́ kí n wọ Nàìjíríà lọ fẹ́ gbé mi wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ máa wáṣọ tí màá wọ̀. Wọ́n fẹ́ wá. Hmm, mo stop wọn fún many things ni o because my life is not like that. When I follow you, I don't follow you because of money, number one. I don't love somebody because of you have money. No. I must have passion. I love you. It's not because of money. Because of máa lọ, àwọn èèyàn tá a kù yìí náà ló máa kù. Ó ti yẹ yín sìn. Kò ń ṣe hòtẹ́ẹ̀lì lọ́fẹ́ gbé mi you. Be Mi <laughs> ten times hotel Be bí ten five star hotel Be ten star I be ten star hotel and it's too expensive. Ah! me lè jáwé orí máa dákú ni eléyìí fine na is this place not beautiful don't lie this is beautiful two bedroom in a very big hotel níbi tí omi wà hotel yẹn omi ni orí omi la wà báyìí and it's beautiful it's beautiful eh? <laughs> ayé tèmi gan go for mi o Man like láìkí ayé tó yẹ pé I can afford by myself not the kind of a life I cannot afford tí o máa fẹ́ ṣe nǹkan fún mi màá sọ pé ayé tó jẹ́ wípé ee mọ́mì mi my mommy, mommy mi ẹ ní láti wo ẹ ní láti wo inú yẹn ilé yẹn fine gan ah ó fine gan ẹ jẹ́ n video. mama grandma is here come and do video of am with grandma. Where? Any ní láti rí ó do video with grandma let grandma see it take. I'm coming let me put my shoe on. Oh. mama olakọ take. ó yá kò Here ẹ tí rí tán ó tóbi gan very massive Oh, tún ní washing machine ó yá take grandma Oh, tún the kitchen a ní gbogbo nǹkan gbogbo nǹkan la ní a ní cupboard a ní fridge ibi ìbàlá máa kó and the fridge is working perfectly it's really nice mama only ní láti fi gbogbo bíbà ẹ̀wọ̀n grandma show everywhere to grandma let grandma see can you see my washroom? that's my washroom. màá bá ṣe bẹ́ẹ̀dì rẹ papọ̀ that's my washroom. Keba bá mi dúpẹ́ lọ́wọ́ Lizzie Anjorin grandma kẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Lizzie Anjorin ó ti pọ̀ jù ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn she is just an angel god god yàrá tèmi nìyẹn. this place is beautiful bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn tó máa ń gbé mi káàkiri yẹn ó ti dé airport nítorí ah, ọkàn pass wà ní sá ọkàn lu passport mi báyìí ní gbangba ọkọ̀ pàṣẹ mi jáde ni ọkọ̀ pàṣẹ mi kí bọ̀bọ̀ yẹn kọ́ tó gbà kó wọ bíbá ó my low id ibíbá ó máa lo id <laughs> kò lè wọ bí ò lè wọ without id Yeah, ó ti find you very beautiful i'm beautiful i'm beautiful mi ti ẹ̀sìn oúnjẹ wọ́n tún lóúnjẹ ń sáré ẹ̀ I'm going included with food ní gbogbo bíbá pẹ̀lú oúnjẹ oúnjẹ breakfast láti three sixty to ten ọlá ti jí làárọ̀ yẹn wọ́n tún ní iron wọ́n ní blow dryer hòtẹ́ẹ̀lì bedroom wa wà nínú room wa tọ́lẹ̀tì wa wà nínú tọ́lẹ̀tì wa ah, tọ́lẹ̀tì kan náà tún wà níbà fún àwọn visitor èèyàn mẹ́fà ló lè guest alẹ̀ ní six girls ní bíbà very beautiful show drama everywhere show her a tún níbi tá ti lè ti kàwé a níbi tá ti lè ti kàwé. and internet is free. That's the dining table and the TV once again. Tàwa wà nínú ilé. Very beautiful. Orí omi la wà yìí o, grandma. Orí omi. Orí omi ni. Orí màmí wọ̀tá. <laughs> Orí omi ni ni òtí ẹ̀yẹ wà very massive hotel ó ti tóbi jù bàbá yẹn ṣe báyìí this hotel is massive this hotel is too big nǹkan tó sọ nìyẹn ìgbà tó de, ìgbà tó gbé wa débi ó ní this hotel is too big this is massive hotel wow it's too beautiful even gan taxi tó gbé wa gan sọ pé wow this hotel is too big oh my god tazi tó gbé wa wá yeah Ben, Ben, Ben, Ben. bẹ́ẹ̀ni mm-hmm. <laughs> Chizwa can see my hotel yeah ó kí mi yeah mobi èmi náà kí bàjẹ́ bàjẹ́ your tv will be turned off in one minute. <laughs> my God, I'm too happy. I'm not alone. Alone. I'm too happy, super, super, super duper happy. Happy. And when you come into this hotel, when you come into this room, you have, you have a very good aura. This room, only good aura. This hotel have a good aura. Bóyá nítorí pé ó wà lórí omi o but it has a good horror as yeah, yeah, yeah it has a good horror and because it's beautiful you have your own gas if you want to cook you have your own i can't believe it Kote tiẹ̀ wá pọ̀ kò pọ̀ ẹ̀ẹ́ eh, mo ti rí mo ti rí mo ti rí bẹ́ẹ̀ very very ah tá a ṣe wọlé báyìí ó dàbí hilti náà ni tá a ṣe wọlé báyìí wọ́n ti gba gbogbo báàgì wa wọ́n ti yan let me see your passport wọ́n ti gbé orúkọ mi jáde àti sign mo ti fún wọn níke àti yọwó in fact i'm too happy you know guys i'm super super super doba super super super happy happy àbíkú mọ́ báwo lẹ ṣe mọ̀ ó ń ṣàkáwá fún yín. <laughs> Oh, very beautiful. Look at look at that place. When you're brushing your teeth, this is for um àwọn tó bá wá kí wa. And that is the same mirror. Yes. This is the same mirror that we had in in the other one. <laughs> It makes your face so big. Allah Allah one of our friend náà wá sí wá sí by, wọ́n was sí bí wọ́n wá ṣọ́lùdé yeah one of our friend àwọn náà wá sí ìlú ìwà ṣọ́lùdé mo ti sọ fún tádípa àgbà number one. ni àbá connect wọ́n number. nọ́mbà wọn àgbà nọ́mbà wọn yeah yeah yeah yeah yeah in fact I cannot wait to mo bẹ́ẹ̀dì nìkan la mú Show grandma. Did you? So we'll bath and come and do ah. proper show. Find what they mean. Fáwọn wash kí We need Mo ní wash wọṣọ. Eh, we gbogbo aṣọ tí mo kó wá. Mi gbọ́dọ̀ máa wọ̀. Ọmọ my show. Ọmọ my show. Ọmọ kò sábà sí òtútù tẹ́yìn kígbe. Òtútù wá o, mú jákẹ́ẹ̀tì o, mú jẹ́ ẹ̀kọ́jẹ́ mú jákẹ́ẹ̀tì ńlá ni. bàmí wọ̀tá ti bá mi gbé wẹ́dà yẹn lẹ̀ tó pé mọ̀ pé mi mò ń bọ̀ ń bíbà ìbá ó ti ròjò fún mi ó ti jẹ́ kí ilé yẹn kó tura fún mi ah èmi yẹn ti rí rí ṣègò màmí wọ̀tá mọ̀ pọ̀ mọ òun ló ń bọ̀ ó ti jẹ́ kójò rọ̀ kí gbogbo ilẹ̀ tutù ó tutù ni bá wọn sọ̀rọ̀ lọ àkàwọn òdì <laughs> yeah, like I'm too happy, you know not yet I'm a àwọn ara ẹ̀ ń Yeah, ni ara ah the baby bí Máyọ̀wá ṣe ń ṣe nínú bí Máyọ̀wá ṣe ń ṣe ń gbà tá a fẹ́ lọ sínú plane àyà mi wá ń já gan pé ìwọ Inu máa gbà mí kẹ́ inú Máyọ̀ inú ẹ̀ dùn ju mo wá wò pé ṣọ́mọ mi lélẹ́yìí má wò pé ìwọ ọlọ́run máa gbà mí kẹ́ Máyọ̀wá ò mà kí n to báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Máyọ̀wá tó calm ó ti calm jù kí ló dé tó wá ń ṣe báyìí ti dùn mo wá wá èmi náà àyà mi tó ń já tẹ́lẹ̀ mi ya fókọ̀sì lé lórí pé kó ṣà calm down kó ṣà calm down bẹ́ẹ̀ ni mo sọ pé kó calm down kó calm down báyọ̀ wọ́n wá ń sọ àwọn òyìnbó ńlá wọ́n fún wa báyọ̀ wá ń sọ òyìnbó ńlá ńlá fún mi wọ́n gbà mí ìmọ̀ gbọ́ nǹkan tó ń sọ ọmọ torí ọlọ́run kẹ̀ ṣé nítorí travelling yìí náà ló ṣe bẹ̀rẹ̀ sí ń sọ òyìnbó ńlá ńlá ah mo ní jésù gbà mí o màá bá mi ràn lọ́wọ́ màá mi wọ̀ta níbo ló wà mí a sọ pé gíníyàn hàn mi a pray fún mi ní màá mi wọ̀ta protect my wa guide Mayowa. Make Mayowa to calm down. Mother it. Mayowa have to calm down. Have to calm down. <laughs> Moniko so amen. Obani mommy, leave me alone. Nothing is happening to me. Money, but the kind of English you are speaking, <laughs> I don't understand it. I've never heard you speak this type of English before. <laughs> Ọlọ́run wá gan, ah! Mi ti gbọ́ rí, kó sọ wá wo ìbò lálá yẹn Oh my God. Thank you guys. Yeah, yeah, yeah, Judy. Yeah, Yeye Dunsi, everybody ni mo kí. Ẹ bá mi gbàdúrà fún Lizzy Anjorin. Kọ́lọ̀ ń jẹ́ kó máa nílọ síwájú. Ah, mommy, mommy, màmí, ẹ mọ bàtà tí Lizzy Anjorin fẹ́ send sí mi tí mo stop wọn. Four million ni bàtà yẹn. Tí mo fẹ́ fi ṣe Insta, mo yá stop wọn. Èmi. <laughs> mo yá stop wọn no wọ́n fẹ́ gbé mi lọ wọ́n fẹ́ gbé mi lọ sí nàìjíríà irú trip yìí nàìjíríà ló yẹ ká wà bọ́ mi ìgbà mi ìgbà mi ìgbà ah gbogbo ayé ẹ jẹ́ kọ́kọ́ lọ ṣe ara mi náà mọ́ mi ẹ jẹ́ lọ ṣe gbogbo àwọn kinní tí mo fẹ́ ṣe yẹn ah àwọn sínétọ̀ ẹ̀ eh, àwọn sínétọ̀ wa gbórí wọlé <laughs> àwọn sínétọ̀ ẹ jẹ́ kọ́kọ́ wàá lọ sọ́dọ̀ àwọn dókítà yẹn àkọ́kọ́ lọ ṣe skin mi ẹ bá ẹ ti eyín tí kí ló wúkọ ẹ ṣe Ìyábọ̀ Òjó eyín yẹn lè máa rí lẹ́nu mi kí n tó ṣe bẹ́ẹ̀ dé mi gbòs gbòs gbàs gbàs gbàs gbòs gbòs gbàs gbàs gbàs gbogbo gbogbo yín tẹ fún mi lówó máa lówó yín dáadáa inú yín á dùn ṣé tí rí ikùn tẹ́ ń wò yìí ikùn yìí mo máa ṣe ikùn yẹn ah tó máa lọlẹ̀ tó máa flat ṣé ti rí ọyàn yìí tẹ́ ń wò yìí kò ní wọ báàmù ẹ fún mi ní time tó máa lift ẹ ọ tí ò ní sí báàmù bẹ́ẹ̀ mọ́ mi ní máa wọ báàmù primark gẹ́yìn ò wọ báàmù yẹ primark bar ó máa ní ìsinmi for six years yeah okay after six years ah màá máa wá sí online màá máa ẹ mọ̀ pé sọ́mà ń bọ̀ àwọn transparent cloth yẹn tí wọ́n ah. <laughs> mo máa fọ́ yín lójú mo máa fọ́ yín lójú ni gàmá gàmá ti ń jealous mo máa fọ́ yín lójú mo máa fọ́ yín lójú. ọlọ́ọ̀ ẹ̀yin kan ọlọ́ọ̀ tẹ bá rí grandma grandma ti pé sixty tẹ bá rí bọ́n ṣe rí tí bá gbé fọ́tò wọn sórí Facebook ẹ máa wò pé ṣé oṣù ọ̀pẹ nìyí sixty in fact ẹ ní believe ẹ ó dáa kí èèyàn tún ra ṣe o ó dáa dókítà ní dókítà tá a ti rí dókítà èmi ò ṣe pati wèrè kankan èmi kẹyìn <laughs> kí ló kọ mi èmi ò ṣe competition pẹ̀lú anybody <laughs> ah, dókítà tá a ti rí ni skin doctor ẹ mọ àwọn tó máa ń ṣe lightning yẹn nìkan láti rí.